sukama na bakatiriaba robia kataba rasanda bekubaha rebebobobara kataba yokobara basende kekekeria basambaria nomokwada basende puria amairita maseni mataria makataria hey, hey. <laughs> tó bá rí àmì ṣe iná kó gbiná lára rẹ. mari di kuku mara dakayibu mari adagaya amanda dadabariya diku mandele adubi ọ̀rọ̀ bàkàlà sẹ́lẹ̀kẹ̀lẹ̀ ṣe bí akáálí ń dákàbàlà sókè bí abù ọfà tí náà tó dé kó máa gbiná dà. níbo la wà ọlọ́run ìgbàanì ojo guri giri giri giri giri giri bá ọ̀tá lẹ́rù bàbá àgbà ọwọ́ ti ṣẹ́gun ọjọ́ ti ṣẹ́gun àjẹ́ ti ṣẹ́gun emèrè bàbá àgbà ọmọ ọmọ ọmọ pari dama mani mida basa kama tuma neba koria moria akada basina maharia robo bo bo bo bo kiaba sanda ribi kataman tuyaba wow ọwọ́ ìṣẹ́gun o lórúkọ Jésù pẹ̀lú àmì ńlá kó wọnú ayé rẹ wá. bàbá àgbà o bàbá àgbà o ọlọ́wọ́ iná o alápò iná o tó bá rí bẹ́ẹ̀ ìpáríà lórúkọ jésù ẹrù ọ̀ràn kọ́ máa rẹ́ dànù. ọmọ gẹ́gẹ́ nǹkan ọlọ́wọ́ ńlá ọlọ́wọ́ ńlá lọ́wọ́ rẹ̀ ọlọ́wọ́ ńlá ọlọ́wọ́ ńlá ọlọ́wọ́ ńlá bàbá. ọlọ́wọ́ ńlá àbánáwọ̀ rẹ̀ o ọlọ́wọ́ ńlá ọlọ́wọ́ ńlá ọlọ́wọ́ ńlá àbánáwọ̀ rẹ̀ o ọlọ́wọ́ ńlá. mo sì rí ọgọ́rùn-ún èèyàn tó máa lọ pẹ̀lú ìdáláre. I see a hundred people going with deliverance today ṣùgbọ́n àwọn mẹ́fà ń bẹ ń bẹ. but there are six of them. wọ́n ti wò pé à ń ọwọ́ lọ. they have grown beyond clapping. wọ́n ti wò pé agbára àwọn gbé yòókù. they think their hands their powers can handle it. <laughs> hey! fetí ẹlẹ. listen. ọlọ́wọ́ ńlá ọlọ́wọ́ ńlá bàbá fọwọ́ rẹ kàn mí o. ọlọ́wọ́ ńlá. ọlọ́wọ́ ńlá ọlọ́wọ́ ńlá bàbá fọwọ́ rẹ kàn mí o. ọlọ́wọ́ ńlá ọlọ́wọ́ ńlá ọlọ́wọ́ ńlá bàbá fọwọ́ rẹ kàn mí o. ọlọ́wọ́ ńlá ọlọ́wọ́ ńlá ọlọ́wọ́ ńlá bàbá fọwọ́ rẹ kàn mí o. ọlọ́wọ́ ńlá ọlọ́wọ́ ńlá ọlọ́wọ́ ńlá bàbá fọwọ́ rẹ kàn mí o. ọlọ́wọ́ ńlá ọlọ́wọ́ ńlá ọlọ́wọ́ ńlá bàbá fọwọ́ rẹ kàn mí o ọlọ́wọ́ ńlá ọlọ́wọ́ ńlá ọlọ́wọ́ ńlá bàbá fọwọ́ rẹ kàn mí o ọlọ́wọ́ ńlá ọlọ́wọ́ ńlá ọlọ́wọ́ ńlá ọlọ́wọ́ ńlá ọlọ́wọ́ ńlá ọlọ́wọ́ ńlá ọlọ́wọ́ ńlá ọlọ́wọ́ ńlá ọlọ́wọ́ ńlá ọlọ́wọ́ ńlá bàbá lọ́wọ́ ńlá ọlọ́wọ́ ńlá bàbá lọ́wọ́ ńlá bàbá lọ́wọ́ ńlá bàbá lọ́wọ́ ńlá bàbá lọ́wọ́ ńlá bàbá lọ́wọ́ ńlá bàbá lọ́wọ́ ńlá.

pe orúkọ Jésù lẹ́ẹ̀kan ṣoṣo tó. Call the name of Jesus once. Ọlọ́run iná tí ò láàánú o. The God of merciless fire. Irúgbìn ọ̀ràn tí wọ́n fọ́n sí lára. All the bad seeds has been spread Olúwa fi náà jó dànù. Father set them away. Ọyẹ sọ́dà dúrà. Orúkọ Jésù. Olówó lò. Irúgbìn ọ̀ràn tí ọ̀tá fọ́n sí mi lára máa bọ́lá ń sọ̀rọ̀. every evil seed has been sent into my body father push them out today olúwa ti jáde ti jáde ti jáde ti jáde gbogbo orígun ìran olúwa máa lè jáde lè jáde push them out today every negative seed every evil seed has been spread in my body father push them out push them out olúwa lè jáde. jésù olúwa wa. amen. Oh, wàá kọrin bíi. But over that stage, I want to. They will sing the song first slowly, but later it becomes tough. I want to serious. Yes, sir. I have moved with the prophet I moved with prophet I try to see I moved with I know my daddy SK They don't Your generations took the glory into the grave. Will you also carry yours into the grave?